وإلى الناس كافة وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله جعل الله سبحانه وتعالى الشيطان عدوا لنا كما جعله عدوا لأبينا آدم وأمرنا ربنا سبحانه وتعالى أن نتخذه عدوا وقال إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعيد عباد الله فالشيطان قد تجول يمنة ويسرى ليفسد على الإنسان عقيدته ليفسد على الإنسان توحيده كيف لا يوحد ربه في عبادته وكيف يشرك بالله في عبادته ساء شيطان ساء يعني لولا الله لما سلم من كيده أحد من عباد الله سبحانه وتعالى ولكن برحمته قال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولقد صدق عليهم إبليس ظنا فاتبعوه إلا فريقا من المؤمنين اللهم اجعلني وإياكم من هذا الفريق عباد الله ومن ذلكم أن نتطرق إلى موضوعنا على ما تعلق بالتعويذات والتأويد عند العرب وهو الملجأ لكن هذا التأويد له ألفاظ ذات السلة لذلك اليوم نعرف على الجميع ما للتعويذ من الألفاظ ذات السلة ومن ذلكم الرقية ومن ذلكم التميمة ومن ذلكم الودعة ومن ذلكم الرتيمة ومن ذلكم الدبلة ومن ذلك التولى بيوم الرحمن نفرق بين هذه الأشياء ونأتي بحكم كل نور من هذه الأنواع بيوم من الرحمن وندور إن شاء الله حيث دار الكتاب والسنة نبي الله سبحانه صلوات الله وسلامه عليه فقال فعلا سواتة مسلمي أتوى بكويك يا الله أتقارفان نبي صلى الله عليه وسلم ẹ̀tọ́ ọba láti bàmá jẹ́kẹ̀ fún gbogbo wa àwọn bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àtẹ sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbọdọ̀ ní kíámà ẹ̀yọ́ yà lẹ́sìn mo ń fi àsìkò yìí rẹ̀ létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rìn náà létí ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ni àsọtẹ́lẹ̀ rẹ̀ fún àwọn ti lọ ṣáájú wa eléyìí náà ni àsọtẹ́lẹ̀ rẹ̀ fún àwa iná òun náà ní fún àtúntún bọ̀ lẹ́yìn wa a fi ìjọkọ̀ sọ́rọ̀ bẹ́ àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ àwọn àmì tí ó gbọ̀ tí ó gbà kó sì kọ oríire mẹ́ẹ̀mí àtẹ̀yìn kọ́dà ń kó sànù wa kọ́ má jẹ́ kí a kó sí páńpẹ́ ṣèitán ummata imanin ẹ̀yin ìjọ tí Allah subhanahu wa ta'ala ti ń fi imani ìròyìn yín ẹ̀ sì jìnà sí ṣíríkù báyìí ẹ̀ sì jìnà sí kúfùrù báyìí bíi Allah subhanahu wa ta'ala ń jó ìwà wípé ash-shaytan olùmọ̀ọ́mọ̀ sí ní ọ̀tá wa fàtàkìdù àdúwà àlànà Allah subhanahu wa ta'ala min fawqi sab'i samawat باتخاذ الشيطان عدوا كما اتخذنا عدوا الله سبحانه وتعالى ni mo ké gbàjarè fún yín ẹ mú èṣù ní ọ̀tá gẹ́gẹ́ bó ṣe mú ẹ̀yin náà ní ọ̀tá ẹ má bá ṣe ní kọ̀rọ̀ ẹ̀ má bá ṣe ní gbangba gbogbo ọ̀nà tí èèmọ̀ ń gbà bá ṣèǹtọ́n ṣe ẹ̀bí ló ń tọ̀ wọ́n jẹ́ ń bẹ̀ láyé kó tó wá kó ìyà tí ò ní lópin lálẹ́kẹ̀ àmá ṣèǹtọ́n wá rìnrìn rìnrìn ó rè káàkiri gbogbo ayé kí ló fà á tó fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí la fi ń pilẹ̀ kútúbà ó ní àwọn ọ̀rọ̀ kan tá bá ti ń sàlẹ̀ fún bàbá wọn ilẹ̀ Yorùbá wọ́n máa ń wá kà wípé ìsìláàmù ọwá colonize wa pé inú colonial masters ló náà wà because nǹkan kan sáàmì bàbá wa náà ń ṣe kí ìsìláàmù tó ṣe kíni kó tó dáyé wọ́n máa sọ fún wa ọ sàbọ̀ bàbá wa chẹ́ǹsì nǹkan kan ni ń tá a bá chẹ́ǹsì náà à nǹkan kan ló náà àwọn afẹ́jú oyè ẹ̀ tí bá ń rí báwọn wípé ìgbà tí àwọn èèyàn ti mọ ìsìláàmù ó nu islam ni allah subhanahu wa ta'ala ló fi pìlẹ̀ ayé ṣùgbọ́n shaitan kọ́dà láàrin annabi adama ẹ̀ṣẹ̀ ló ṣẹlẹ̀ lórílẹ̀ sí annabi náà ṣírkù ó ṣẹlẹ̀ kádà nkẹ́kẹ́ pọ̀ bá allah subhanahu wa ta'ala kò ṣẹlẹ̀ lórílẹ̀ islam ni gbogbo wọn ṣe yuwahiduna allah yufridunahu fil ibada la yushrikuna bihi ghayra walam yattakhidhu ma'a allahi niddan wọn ò mú orogún pọ̀ mọ́ wa ta'ala ó ń kálukú sìn ní pé Allah subhanahu ni mo gbọ́dọ̀ máa jọ́sìn fún kò sẹ́ni tó mọ̀ pé èèyàn máa forí fún nǹkan mi èyí tó sẹ̀lá ń gbà náà máa sí àní ẹ̀sẹ̀ ni òun náà ni ìtàjẹ̀lẹ̀ tó wáyé láàrin ọmọ nàbì bi méjì gẹ́gẹ́ bí Allah subhanahu wa Maida ilé ìbẹ̀ ṣùgbọ́n ṣèitán kò kúrú ẹsẹ̀ àwọn afẹ́ jẹ́ kí a gbọ́yé pé tí a bá ń pọ̀fọ̀ nílẹ̀ Yorùbá tí àwọn bàbá wa máa pọ̀fọ̀ tí a máa ń pè gèdè wọ́n pè kẹ́kẹ́ láyàjọ́ wọ́n pè kẹ́kẹ́ ní ìfúnpá wọ́n pè kẹ́kẹ́ ní ondé wọ́n pè kẹ́kẹ́ ní àdó wọ́n pè kẹ́kẹ́ ní àgbékọ́ wọ́n gbékọ́ rùn wọ́n gbékọ́ bá wọ́n gbékọ́ wò wallahi alladhi la ilaha illa huwa wọ́n tọ́lọ́mọ́ wálé yìí bẹ́ẹ̀ ni wọ́n sì kí ni o wọ́n ń tọ́lọ́rọ́ wá lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo nǹkan ìná náà wá ní ibi tí kútùbà wá dé lénìlélẹ́ ní ìjẹjọ à ń bọ́rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ rúkìá rúkìá yìí ọjọ́ nǹkan tí àmì nẹ́bùsà sílẹ̀ ń fi ròyìn àwọn èèyàn kan wípé wọn è bẹ́ẹ̀yàn pípọ́ wá ka rúkìá fáwọn kí là ń pè rúkìá rúkìá yìí ibẹ̀ káàtì kọ́kọ́ gbé ọ̀rọ̀ àá lọ síbi àtàwíìdù kí lábàpẹ̀ tàwíìdù láti bí fíìlì vẹ́ẹ̀bù tẹ̀ ń pè ní áádá yẹ̀údù áúdán bí mánà ìltajà wàlájà téèyàn bá dojúkọ bì kan nígbàtí ṣòro bá dé tó gbà pé bí mo dojúkọ yìí ibẹ̀ ni ṣòro mi ò ti bọ́ láwọn sọ pé áádá fùlánú bí fùlání lágbájá sọmọ lágbájá láti lè gbà lẹ́bi billah Allah subhanahu wa ta'ala òní mùsùlùmá àtàwíl ìmọ̀ wá kíkó àbúrú nígbà tó bá ṣẹlẹ̀ tàbí ìmọ̀ wá lílé àbúrú dànù kó mọ́ bá ṣẹlẹ̀ síyàn ó là ń pè ní àtàwíl indal arab a tún lè pè ní àwògà nǹkan náà ni àtàwíl ìlọ́wọ́ akọrúkíyà náà sínú tí wọ́n bá ní rúkìá kí là ń pè ní rúkìá òun gẹ́gẹ́ ní gbòǹgbò bí tá ń lọ ṣùgbọ́n ní àwọn àsọmẹgbè kan tó so mọ́ rúkìá àwọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àsọmẹgbè yẹn àwọn àmọ́ sọ̀dájọ́ wọn padà tí kútó yìí bá gbáwà tí ó bá gbáwà nastamiru fi hada fil khutbati alqadima in kana fi insha Allah lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní àtẹ̀mímà ẹyọkan nìyẹn singular nù plural rẹ̀ máa ń wá ní tàmá imú tẹ̀mímà ó ní kìláàdà ni wọ́n ó ṣe ìfọ́ọ̀mù ẹ̀gbà nǹkan ọrùn wọ́n wàá fi áódù sí wọ́n ó wọ àwọn nǹkan kan. kan bí ìgbà tí wọ́n bá ṣe tẹ̀sùnbà táwọn èèyàn lò àwọn kókókókó kan bẹ̀ tẹ́ ń ṣe mẹ́ wọ́n mú àwọn in tí wọ́n nígbàgbọ́ wípé tí èèyàn bá mú nǹkan bá mú nǹkan báyìí èèyàn bá mójú olóńgbò mẹ́rin tó mú ojú ọmọ ilé méje tó mú kinní kan tọ́bẹ̀ lọ́pọ̀ tọ́wọ́ àtàǹkókó tọ́wọ́ ajẹ́ méje báwọn tí wọ́n wá ṣe chéènì tí wá aṣọ kókókókó ọ̀kan mọ́ chain nísàlẹ̀ báyìí tí n bá ń fi í sọ́rùn kódà bájẹ̀ bá báyìí ni ìgbàgbọ́ wọn nù. qiladatun tamna'u ad-darar wa tamna'u isabata al ojúkójú ò lè tí bá ń lọ́rùn rẹ̀ kò lè bóńtọ̀ ṣùgbọ́n wọ́n tún wá máa ń lò fálà rẹ̀ ẹni ààrẹ bá ń ṣe táàrẹ dámẹ́lẹ̀ wọ́n wà ní àwọn ayé ní ṣe ta ni ọba wọn ṣe tẹ̀míìmà wọ́n lọ rí sanwó ribiribi fẹ́ni tó bá fẹ́ bá ń ṣe tẹ̀míìmà yẹn yóò ṣe fún ẹ yóò ní ẹ̀sà gbé kọlọ́rùn tó bá ti gbé kọlọ́rùn ojú burúkú ó lára rẹ̀ àwọn ayé ò lọ́rùn lẹ̀

tí ẹ sọ fún wọn dé ibẹ̀ ló yí ọ̀pọ̀lọpọ̀ dé ọwọ́ akùgbé yìí ó ṣe ṣàlàyé tí ó tún ègbọ́ yìí nìsín kò sí àdánwò kankan tó lọ ń fi kẹ́hìn tó gbẹ́sìn yìí nìsín ju ìfaradà lọ bóun ló ṣe fẹ́ ní faradà fẹ́ntọ́rọ̀ ò tí yé bóun ló ṣe fẹ́ farabalẹ̀ tí ó pé pẹ̀lú àánú ọlọ́run alamọ́ni ó sì yáwó ọwọ́ ànira ó nira o ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ alọ́sọ̀tọ́ra ó sì kíni o yóò jẹ́ àṣàṣì yọrí àwọn bàbá ọmọ wa sọ pé àṣà ọmọ yìí àwọn tí ọmọ yé tó wá pé ti pé ẹ̀yin lẹ wa tẹ́ dáyé sí wa kọ̀sẹ̀ tí ń jiyàn lórí eléyìí ṣùgbọ́n lónìí tí à ń sọ̀rọ̀ lọ́yìn amáyé jù yìí lọ torí tí ànábì sàrásàmù ti ń sàlàyé fún wa òní tó jẹ́ ojú ọ̀nà yìí tó bá ti yàtọ̀ sí kìí sáyé mọ́ ṣùgbọ́n káwọ́

àà ah, ah. èyí ó sì gbá àkòtí ìbò yọ́ náwó ribiribi tọ́jẹ báńkì ló tẹ́ sá lọ kò ní wọlé kò sì ní gbàjọba ti sánmà yóò ti pé gbàjọba sánmà pé tó wá jẹ́ pé ti wà lóòtẹ̀ mọ́ ti torílẹ̀ ọmọ mú wà lálọ bá kò sí wàhálà kí ojú ọ̀nà sunnatu rasul bánàbí sì sáyé ojú ọ̀nà tọ̀tọ̀ nígbà wa ń pẹ̀rọ mùsùlùmí tá a wá jọ ta tí tó wá sí àti gbọ́tẹ́ tí a kọ súnà báyìí inú ọ̀nà wa bí tí a bá ti sọ pé ojú ọ̀nà tí a nà bí rìn ní àwọn àárín o irú kí lè léyìn sọ súnà bó níbo lẹ́fẹ́ tí a bàbá wá sí ọlọ́run dàkú sànú wa o mọ́sí alọ́ máa lè mọ́sí jà náà bàbá bú kò kankan tọ́jẹ́ bàbá rí ju bàbá tá à ń wò wájú lójú ọ̀nà ànábì lọ sallallahu alayhi wa sallam bàbá tí ọba wa rin ojú ọ̀nà yẹn tó sì jẹ́ bàbá wa wọn wàá fi èébú wa sí ẹlẹ́nu ìsàlàyé náà ni títí títí títí tí èyí wọn tọ́ba wa jẹ́ wípé kò yí bàbá ọ̀run ọlọ́run níṣẹ́ bàbá tí a bá wọn a jẹ́ pé náà ni wọ́n ní wọ́n wọ̀ lọ́rùn lọ́fà ṣùgbọ́n àdánwò ti ẹni pé ọ̀gbọ́dọ̀ mú ọ lọ́tà tí wọ́n èkú mẹ́ torí gbà àwọn èkú òun òun lè sọ pé ibi tí wọ́n bàjá rè é ibi wà láwàá wà nù àwọn sọ ń pa àtẹ̀mímà jáwù ẹ̀ wá ní tàmá imú wọ́n wá máa ń gbé kọ́ ọmọ kékeré lọ́rùn kódà wọ́n á máa gbé kọ́ aláàárẹ̀ lọ́rùn wípé tẹ̀mímà yìí o òní yóò máa lé aburú jìnà sí àmbọ́ ojú kanu. a tún ní nǹkan míì lọ́dọ̀ lábáwá wọ́n ń pè ní àlùwádáà kí ló máa ń pè ní wádáà shay'un abyad khizun al-kharzat yustakhraju min al-bahri nǹkan inú omi ní àti máa mú bí ìgbà tá a sọ pé òkòtó òkun wáìtì sí ni. wọ́n wà á síjọ ẹ̀mí wọn ni wípé wádá àtẹ̀wò yìí kò sí ẹni tí yóò wà lára rẹ̀ tẹ́sù ọ̀fọ̀ ọba nǹkan gangan àgbàní ilẹ̀ ni ìlọ́dẹ̀fà tó fi jẹ́ wípé nǹkan gangan alábánà máa ń lò fáwọn ọba wọn tọ́ba bá ti jẹ́lẹ̀ dára tó bá ti pọ́dún kan adé tí ń déhùn wọ́n lọ rè sí kínní wádà nǹkan gbogbo àjòjì ti bá ń wọ̀lú náà tọ́bẹ̀ ìwọ́ àfin tó bá ti rí kínní níbi adé à ọba ìtì lọ́dún kan lórí oyè tó àti lọ́dún mi ni wọ́n kàn ń kó mí ọba ìtì tí a bá bá mẹ́wàá mẹ́ ọba ìtì lọ́dún mẹ́wàá lórí àga àwọn bó sì jẹ́ ìtọ́jágbà náà ni wọ́n sá ti lọ́dún mẹ́rin lórí àga tí ń jókòó wọ́n wá gbà pé nǹkan yìí yọ́ máa sẹ́mi ọba kù bẹ́ẹ̀ ni náà náà máa ń lò fún ọmọ wẹrẹ wọ́n hadith wà lórí tẹ̀mímà ṣùgbọ́n à ń bọ̀ àti ìdèbí àwọn ìwà akọ́kọ́ fẹ́ mọ̀ àrọ̀tíma kí lábára pè ní àrọ̀tíma eléyìí náà nǹkan kan tí a máa ń di ìjọlọ́dọ̀ wọn ni ṣùgbọ́n bó ní ẹ máa sọ òun mọ́ wọ́n máa ń so mọ́ kankan yóò alákù isba'in awo bí tàbí kí wọ́n so mọ́ òòka tí wọ́n bá ti lò pẹ̀lú pé wọ́n so mọ́ òòka wọ́n sì so mọ́ ọ̀kan nù ká jẹ́mọ́ irun tá à ń sọ ibẹ́ mbínà bí ó sì ń bí sáà bàbá wa ní ọkọ̀ lọ mẹ́ka ńgbà náà náà alẹ́ sùúrù káàkiri ayé kọ̀yọ́ bí nǹkan ìbá lọ́wọ́ rẹ̀ gbogbo tí ó ń pè ní ìrìn àmọ́ gbàgbé mẹ́láyé nǹkan ọmọ rẹ̀ retí ni nǹkan tó bá ti lè wà níbi òkè èèyàn tàbí wà níbi ọwọ́ èèyàn orí gbàgbé èèyàn kan wọ́n kà sí bí in tí máa ń sọ wọ́n ń yè kódà bí èèyàn dàgbà jù bẹ́ẹ̀ lọ kò ní í jahán tó bá ti ń lo kínní gẹ́gẹ́ bí òòka ó súnmọ́ òòka ní àbósúnmọ́ ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ ọ̀kan nu àwọn ọmọ níka rẹ̀ àrọ̀tìmà nìyẹn ìgbàgbọ́ wọn sí nǹkan yìí ó là ń sàlàyé o àwọn atúní àtúwálà àtúwálà yìí kí ni tí àlábáwá máa ń fòun sí kọ̀rọ̀zátù ló náà àwọn kankan bẹ báyìí jọ tí wọ́n fi máa ṣe tẹ̀sùnbà yàtọ̀ sí ayé òtò ní tí wọ́n ti ń lo bí ike bí nǹkan kan mọ́ra wọn kí ní báyìí tí òun náà máa wù bí ẹ̀ẹ́dáìláìlá bí àwòrán àgbàdo orí ọgbẹ lókè báyìí a máa ń sọ kínní mu tí a máa ń lè mara wa ń gbà kékèké irú nǹkan yẹn ni ṣùgbọ́n àwọn ti ní irú ìrántí ẹbí ń ṣe lọ́dọ̀ tiwọn tuwala ikiwa ni ntị ọ ní tí a máa fi ṣe ń ẹ wọn máa ṣe é ní ẹ̀gbà tí ìyàwó ọmọ fi sọ́rùn fọ́kọ rẹ gbà wípé irú obi tí nǹkan ìbá ń bẹ lọ́rùn rẹ̀ ìfẹ́ràn àtọkọ rẹ̀ ò ní já si ni tuwala nìyẹn èyí tí ó máa mú ọkọ máa nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ gbogbo gba tó bá sì èjá pẹ́rẹ́ tóbìnrin ọ̀bá bọ́ solúsẹ̀ sí wọ́n gbà pé kò lè ọkọ tíje èdè nítorí pé ìfẹ́ jánu nǹkan ló so ìfẹ́ pọ̀ jíjá rẹ̀ ni ọjà ìfẹ́ náà àwọn yìí àwa náà ní níbí lọ́dọ̀ wa ń bí inú rẹ̀ nìfọ̀pá wà inú rẹ̀ òní oúnjẹ wà á rí pé ìfọ̀pá oúnjẹ yìí nǹkan kan ní a kó sínú àwọ̀ tí wọ́n rán papọ̀ tí a ń pè ní kíni o ìfọ̀pá yìí oríṣiríṣi báwọn kódà mú gbàgbọ́ Yorùbá wọ́n ní fùpa àkóúnjẹ ọ̀hà wọn lọ́rùn nínú gbàgbọ́ wọn àwọn tí wọ́n jẹ́ níbi inú wọn jọ pẹ̀lú tí wọ́n gbàgbọ́ láàrin ara wọn pẹ̀lú bí ẹ̀ṣẹ̀ jọ ń fi èṣù bára wọn ṣeré ìfúnpá yóò fi àpò ní tó fẹ́ fi rẹ̀ rẹ̀ ti ń jẹun bẹ́ẹ̀ kò pèsè oúnjẹ àwọ̀sáwò pé à jẹ́ ń dá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ lẹ́nu tiẹ̀ tó sì jẹ́ pé tí wọ́n bá kọ orí ibú pẹ̀lú ẹ̀ láti sánmà tí ti wà nílẹ̀ fún yá yóò kì bọ́wọ́ ń bí mọ́tò bá ń jẹ yọ so díẹ̀ sókè bí kìíní ń ṣe ọhọ́ bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun tọ̀ náà máa pàdé ọ̀rọ̀ fi ti ń gborí tẹ́lẹ̀ pátá nǹkan kan lọ́mọ́ èyí tó ti wà nú kàdélẹ̀ èyí tí ń bọ̀ padà kàdébìrì yóò dé bí a ti ń kura mẹ́lẹ̀ sí ìgbàgbọ́ ara wọn lè pẹ́ ẹ kò burú ẹ lè rí ìbẹ́pẹ ìbẹ́pẹ ah, wá ẹkọ́ lọ sọ fún pẹ́sẹ̀nù ọmọ ọ̀rọ̀ o wọ́n ní bàbá ewé ń jẹ́ ní káwí fún pẹ́sẹ̀nù ọmọ ọ̀rọ̀ yìí pé à ó ní òun sọ̀rọ̀ ogun jẹ́ bá wí náà ni ẹgbẹ́ sáàrí ilé àwọ lọ́sẹ̀ tí ń bọ̀ ò ń bọ̀ o yọ wà ní àwọn òtúlẹ̀ padà yóò tó wá mú in tí ń bẹ ní abíyá rẹ yóò máa dẹ̀ yóò máa dẹ̀ yóò máa dẹ̀ yóò máa dẹ̀ títí tí ó fi di wípé yóò dàbí ẹgbà tí ó yọ kó lọ́wọ́ àwọn nǹkan yìí ń bẹ̀rẹ̀ lọ́gbàwá náà tó pọ̀ lóṣìṣì bẹ́ ṣètọ́n ṣe ya plánkà yẹn sínú ọpọlọ ìrẹ́n ọ̀sán gbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí bọ́ọ̀lù sì wá dé àbí wá ní kọ̀dùnà àìjùkú máa ní rúkọ̀ báyìí ní ìsìn gbọdọ̀ rí kẹ́nì kankan kọmọ̀ sí rúkíyà o ma o islamu ti dé o kí wá ní rúkíyà rúkíyà wá yàtọ̀ sí àwọn nǹkan tá ń sọ ń bọ̀ pẹ̀lú nǹkan kankan kúlù رقية تعويذ وليس كل تعويذ رقية gbogbo tí a bá ti pè ní ìwà ìṣọ́ra tàbí ìwà àǹfààní bí nǹkan kan kúò bí aburú kó mọ́ ṣẹlẹ̀ ní o tàbí ó ti ṣẹlẹ̀ kó fi kúò ní o tàwíìlù ní à ń pè rúkìá náà sì kò rú ẹ wá ń pè rúkìá ní ìtọ́jẹ́ wípé òun tiẹ̀ kò ní à ń lẹ̀ nǹkankan mọ́ nǹkankan kò ní à ń sí nǹkankan papọ̀ kò ní à ń gbé nǹkankan kọrùn innama huwa a. bil qira'a ìwà sọ̀rọ̀ ń bi aburú ni pẹ̀lú nǹkan kíkà àwọn nǹkan yòókù yìí nǹkan ṣíṣe tó ṣe é fojú rí ni ntírúkẹ́ àfihàtọ̀ nu rukia náà wàá pé méjì àwa ní rúkìá náà sọ pé aslu rúkìá ó náà ni kẹrọ àkẹni ń gbà wà lábádé ìtọ́lábi ṣìfà torí pé ìpìlẹ̀ rúkìá ó náà ni kẹrọ à kí wọ́n máa ka nǹkan sí nǹkan kan wa ní lóṣìṣì wọ́n ní lóṣìṣì tí nǹkan kan bá ta wọ́n oní tí ó wì sí tí nǹkan bá ń jó wọn oní tí ó wì sí tí egbò bá bẹ́ẹ̀ nìkan oní tí wọ́n pa wọ́n kà sí gbogbo àwọn nǹkan yìí ó wá ní ìlọrin máa sáàdì ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba lọ́wọ́ akúnú ẹ̀rẹ́rẹ́rẹ́ gẹ́gẹ́ bí àwa náà ṣe bá ńlẹ̀ yorùbá àwọn míì wọ́n ya ọpọlọ wọn sí pé gbogbo ń tàn bá fẹ́ máa kà sí ìṣòro táwọn ọmọ wí sí báyìí èṣù ní káwọn ọmọ bẹ̀ pé kọjọ́ ọkọ dákun torí gbogbo agbúrú ọwọ́ rẹ̀ lọ́wọ́ olóṣìṣẹ́ lè mú kúrò ìgbàgbọ́ ọtí ẹnu wọ́n mọ̀ wá kí èṣù èṣù o ìwọ rèé o èṣù o ìwọ ló ṣe báyìí o èṣù o ìwọ ló ṣe báyìí o láàlú wọ́n mọ̀ kí wọ́n pè ní ó ń lé ebo ó ń lé oríta nítorí pé ibi tí oríta bá wà ọ̀nà kan lọ báyìí ìkan lọ báyìí ìkan lọ báyìí kèé ṣebí tí máa fi àjòjì lọ́kàn balẹ̀ ẹni tí ò débi kan rí ti ń lọ ti ń lọ tí ò sì mọ̀ níbi ti ń lọ rí tẹ́lẹ̀ tọ́wọ́ adóríta àdánwò ọba ìbànújẹ́ ọba níbo ni kí n yà sínú gbọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí Ah, pẹ̀lú àdúgbò ní tí mo ti rìn bọ́tẹ̀lẹ́ ojú kanù béèyàn bá sì pọ̀ tí a kan wá láti ìlú báyìí àwọn kan wá báyìí àwọn kan wá báyìí wọ́n wá pàdé lóríta wọ́n kálukú sọ tí ọ̀sán tán wá túká padà ẹ rí wípé wọn ò túká máa gbàbí kankan náà lọ wọ́n túká nítúká pé lọ kí n àwọn Yorùbá wa máa ń lo oríta wípé ah, ẹ náà dé súnmọ́ wípé kìí sẹ́ńtẹ́ èèyàn máa bá lòpọ̀ wọ́n wá wò pé ń bo lọ́yẹ kí léèsù ọ̀wá o wọ́n wá ń pèpè láàlú ó ń lé ebo ó ń lé oríta ààyè ebú tí máa ń ṣèyàn kàmìkàmì tí èdè èèyàn ọmọ odó téèyàn máa dọ̀rùn lásì a jẹ́ pé ẹnì kò ní bọ́ọ̀lù àfi kó o lo rúdúrúdú ọ̀rọ̀ rẹ fún kéè e bá tiẹ̀ jẹ́ ẹ̀ náà sì tún sọ bẹ́ẹ̀. wọ́n ní akọni ni ó sùn lé ara rẹ̀ ìsùn dẹ́rù ba rẹ̀ olóòsùn òkè sẹlùmí o ibi ó sùn sí náà kí ni tún ṣe ń bẹ̀ ní tún dẹ́rù ba ara rẹ̀ náà ṣètọ́nù yìí àwọn kan ní àwọn gbólóhùn tó jẹ́ wípé èṣù wọ́n máa fi kì wọ́n máa wá ròyìn rẹ̀ ìwọ́làkùfọ́gbò tí dúró tìkara tìkara ń bolẹ̀ ti fẹ́ gbámú ẹ̀dàkùn sẹ́ nǹkan rí náà nù ní tí ò sí súnmọ́ àwọn èèyàn lọ bá ṣàìtọ́n láti máa bá da nǹkan pọ̀ àwọn náà ni ẹ̀tú kì í pé adìkúta sí kí ni o sí ẹrù ẹ̀yìn ò fúyẹ́ ẹrù tó fúyẹ́ tẹ́ni ẹlẹ́ni ọ̀rá mánéjì nǹkẹ́ tí wọ́n wá bọ́ bẹ̀ lẹ́yìn tọ́ọ̀nù rẹ̀ bá kókùtà nú ẹ̀ ìlera ọ̀pọ̀ fún ìbànújẹ́ ọ̀pọ̀ fún wà náà fún àwọn èèyàn sì ń kíba náà wọ́n ń gbókì náà wọ́n sì tún lọ rè lọ́rẹ̀ èèyàn ìṣòro ń èṣù kọjá ń nígbàgbọ́ ọ̀dọ́ Yorùbá ẹlẹ́kùn soko tiẹ̀ omi ní lójú eléyìí wá pé ah, ewo ń tí yíò oní nǹkan gan nujú lọ họ pé ah kí ni wàhálà wà lélẹ́yìn wọn lẹ́lẹ́kùn ń sunkún ẹ wo tí ẹ rí pé ẹ̀yin mùsùlùmí retẹ́ ń tẹ̀lé ànàbí ẹ̀yìn lẹ́nílà àkáyé ah ebi oṣù jẹ́ ń fẹ́ lókì rẹ̀ lọ ẹlẹ́kùn sunkún kí n láwọ́ yẹn ń sun jẹ ń sun ẹ̀jẹ̀ sẹ́ńtẹ̀yẹ̀ máa ń múlọ̀ rẹ̀ náà a sọ sọ pé ní ṣèitọ́nà èsùtẹ́ ń wo ọ̀tá yín ni lakum àdú fatakhidhu àdúwà ẹ̀mú lọ́ta àwọn gbóló yìí wọ́n wà á sájọ fúnra wọn wọ́n mọ̀ wá yí àwọn nǹkan kẹ́kẹ́ padà tó jẹ́ pé nọ́mà lọ́wọ́ bá ṣe èsù epo ló mú o ògùndépò olóni fún ọlẹ́dẹ̀ẹ́mú èmi gán mọ̀ pé èmú jẹ́ mo sì mọ̀ pé bí ń pọ́ tó ọba ti ẹ̀fẹ́ torí nǹkan míì mú ẹ̀jẹ̀ wo ibi tó fi pọ́ tọ́jẹ́ pé ìpínlẹ̀ ó sì lé kó àwọn okò fún ọmú ní o yọ́ mọ́ ìgbàgbọ́ náà ní o wá ìwìkúwìm ìwìkúwìm ìwìkúwìm gbogbo tí ń ṣe ń pátá rúkìá lóko ẹ̀ agbọ́dọ̀ gbọ́ ìsàlẹ̀ ẹ̀sìn wa gẹ́gẹ́ yé rúkìá náà ni gbogbo téèyàn bá lè máa kà pẹ̀lá nìyàn pé mo fi ń lé aburú lọ tàbí mo fi ń mo fi ń mo fi ń dìfẹ́ǹdì ẹni kúrò níbi káburú ọ̀sẹ̀lẹ̀ sí rúkìá nù àwọn eléyìí wọn kọ wájú ilé wọn pé ilé eléṣù àtàkọ́kọ́ àwọn ń sin èṣù àwọn míì ya ní tiwọn Allah subhanahu wa ta'ala ó ṣe fún gbogbo ọlọ́pọlọ kọ́dà lójú wípé ìyá kan ìbímọ ìyá méjì ìbímọ kan ìyá méjì rẹ o wọn wá bímọ kan àwọn tí wọn ibi tí ìròrí tí wọn lọ ni wípé àwọn ìyá àjẹ́ ó ń ìyá àti tàwọn yóò mọ̀ wá pé àwọn ìyá àwọn òṣòròǹgà yóò mọ̀ kí wọn yóò lè rìn ní atapadorí orí lọ́fẹ́ jẹ ṣùgbọ́n àti bo ní ó ti bẹ̀rẹ̀ o àtapá yóò tún náà ní àti ẹ̀dọ̀dọ̀ kan yóò máa wá kíyàn yóò máa kagbo tí ń kẹ́yìn pẹ̀lú àníyàn pé yìí tí mò ń pè yìí o ẹ̀yìn lẹ́ẹ̀tàn yìí ẹ̀yìn ìyá àwọn kò síbi ohun tí gbọ́rọ̀ yín tó tó yí òun dìde dékúnlé lòun àdìde fún yín yọ mọ̀ràn wọn mo náà yá ìyá bí amagidi ní ó lé ìsèkúsè ní ẹsìn bọ́bá sí wìí yọ mọ̀ràn wọn gbogbo gbólóhùn tí ń kà tí ń dákọ̀ àwọn ìyá rẹ̀ sí látòkèdélẹ̀ rúkìá lóko rẹ̀ nínú èdè òní gbólóhùn tẹni tí ń kà ń kà lánìyàn pé mò ń lé aburú lọ tàbí ìfẹ̀káburú ọ̀wọ́lé alọ́bọ̀wá ni ọwọ́ pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ báwa náà ṣe ní nílẹ̀ Yorùbá èèbò náà ń pọ̀fọ̀ àwọn èèbò wọn náà ṣèkí ni o ṣé sùnmi orin kan tó hun ni tó fi lẹ́nu àwọn èèyàn káàkiri káàkiri táyẹ̀ wá ń dogún bá kò síbi tí ó rìn dè lórílẹ̀ ọwọ́ a tó ń kálukú fún lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ta ní jẹ́ a máa mọ òdodo wípé àtàwí ìwá ìṣọ́ra ń bi ká gbọ́mọ̀sẹ̀lẹ̀ síyàn Allah subhanahu wa ta'ala lọ kápá rẹ̀ ìmọ̀fẹ́ ká burú ọmọ ṣẹlẹ̀ gan bẹ̀lẹ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ ma wá pé kó kú ò Allah subhanahu wa ta'ala nìkan ló ṣe gẹ́ni ló kápá rẹ̀ ìtẹ́nìkan bá tún wí lẹ́yìn rẹ̀ tó yàtọ̀ sí tó fi ilẹ̀ fún wa wallahi irọ́ ni ṣé báwọn èèyàn kan ní ń jẹ́rú òbodò lu ìjọ tàbí ní òbodò ẹ̀rù òbodò ẹni ọ̀fẹ́ kan lomi ló ń kọ́ níjọ́ tí ń gbókùn ẹ̀rù òbodò lọ bẹ́ẹ̀ mi ṣe ń wù ọ lọ rí o ń mọ gbókun kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ní testaco nísàlẹ̀ bus stop ẹ wá dákun ẹrú padà bodò àbí òbodò tó bá jẹ́ wípé oògùn ó lè ṣe ń tọ́lọ̀ ń wọ̀fẹ́ ṣe ni ó lè fi kọ́jú orí ayé èèyàn ó lè gbà yẹn lẹ̀ ó lè sànú èèyàn ni àwọn kan lówó débi pé kò sí táwọn ò lè rà ní oògùn tó ń ti bẹ́ẹ̀ náà bí ìgbà tí ẹran kú lé olówó rẹ̀ ní ẹsẹ̀ ń túfọ̀ ẹlòmíì náà hmm, lábọ́já mà lọ́wọ́ ah ṣé fi ń sáré ni láti ah, gbọ́ náà ní náà fírọ́ máa fi da òótọ́ rú máa ìwòyàn lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run ṣe ní kẹ̀kẹ́ àtọ́sẹ́ láti fi fọ ọpọlọ wa ẹ̀yìn ilẹ̀ dáa ilé ọ̀fọ̀ tó fi jẹ́ pé àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ kò fún sùúrù lásìkò táwa yìí nítorí wípé gbogbo ẹni tó bá ti ń tẹ ojú ọ̀nà nábì alẹ́ sọ́lọ́wọ́tò ọ̀tá àlúlé kọ́dà ọ̀tá àjọba ni sọ mọ̀rú ẹ̀jẹ̀ tó fi wẹ̀ kó tó jókòó lórí àga tó jókòó sí ọmọrú tó fẹnu ẹ̀jẹ̀ kó tó débi tó dé ó sì láwọn èèyàn kan náà tí ó náà fẹ́ sórí ibú ìjọba náà láàfa ṣùgbọ́n kí ní ń wí fún ẹ ìṣẹ́sìlẹ́sì <laughs> ọlọ́run èwò káàbà ìbẹ́ẹ̀ méje làwọn ìbílẹ̀ yòókù ẹ̀ àkọ́kọ́ báyìí kò kò sí nǹkan kan mọ́láwọ̀ yìí ẹ̀jẹ̀ lẹ́ẹ̀fì fọ̀nù ìyípo ẹ̀kejì láì gbogbo ń jẹ́ ẹjínú owó ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ó tún kàwé ẹlẹ́ kọ́dà tẹ́ ẹ̀bà tún lè lọ ànábì tún fún wa ń rọrùn pé ẹ tún lè rẹ́ èèyàn lọ kí lèmi ń ṣe níìsín ìṣẹ́sìlẹ̀ ìṣọ́wọ́ àgbà ṣé pé lẹ́kàn gbẹ tó jẹ́ pé kò sí tí ìyẹn ṣe tí wọ́n àforíjì kò sí wàhálà àfáà iná lẹ́ẹ̀ lọ torí pé táìmù ti bọ́ sásìkò campaign ilé òsè fílẹ̀ báyìí ìlọ́fà tó fi jẹ́ pé ẹ̀ráwọ̀ èèyàn gìrìgìrì ń di kàábà ẹ̀sìn kọ́pọ̀lọpọ̀ ń lọ sí o wọ́n rí sí ilé agbára lórí tẹ́wọ́n tó bá ti bẹ̀rẹ̀ yóò tún lọ́dọ̀ búdà naam ọmọ india kan ti ń rìn èkì ó lè rìn lọ́nú igbó bí ogójì ọjọ́ ó lè

tó jẹ́ afẹ́wájì àmú kí alọ́sọ̀tara kọ́mọ̀dé wọn tọ́ sórí tí ẹ̀ ń sẹ́wọ̀n lẹ́nìkan sọnù wọ́n wá ń wó ń tọ̀ káàkiri kò sì sí tí bàbá yòókù rẹ̀ ládùúgbò tó ń ní ikí wọ́n kọ́ fowó lẹ́nà bí ten thousand àbí lòkàn ní àfilẹ̀ ẹ ti gbọ́ kọ́ ẹ̀ràn ó ti lóbìnrin wọn ló ti níyàwó ó ti bí magan pápá akásá kú ilé náà ni ọ̀dà gbígbà wọn yẹn tí wọ́n yẹ̀wò ẹ ti jáfara o bí mo ṣe ń wò lẹ́wọ́ ó ti kú ilẹ̀ Yorùbá o ilẹ̀ Haúsá ló gbárí mọ́ yìí o kọ́dà wọn ti bọ́sọ lọ́rùn rẹ̀ ah! wàhálà dé wọ́n ti kú òǹbò níjẹ́ kú ilẹ̀ Yorùbá aṣọ òun lọ́dọ̀ ti bọ́sọ lọ́rùn rẹ̀ o ìsà ń lọ kílẹ̀ kókó ẹ̀ ní bá wọn pè ẹgbẹ́ yìí lẹ́ ọmọ èké ń se níbo ní èjì gbọ́ àwọn tá àrírí ẹ̀là rí ètò tẹ́ wà sí ní ìsìn owó báyìí báyìí báyìí yóò sì ní ẹran nú yóò ní kankan nú láwọn èèyàn bá kọjọ kókó ìjọba ló jẹ́ ní ẹ bá lọ ilé wọn kó mẹ́ láàárọ̀ kò tí ì ju wákàtí méjì lọ wọ́n sàn sásàrò èlò lẹ́yìn lè mú inú owó èlò lẹ́yìn lè rí fi ilẹ̀ èmi náà mọ̀kàn sáàgbọ̀kọ́ òrí ọmọ sáré ní tí ẹ̀ borí kankan ẹ̀lùmí ìpé ọ̀kadà ló ń gbé dé kílẹ̀ wọ́n sàn sàṣàrò tí inú kálukú ń bà jẹ́ lẹ́yìn tí ẹ̀ ń lọ́ọ̀kan ló ka wà lójú ara wọn ẹ̀rù tuntun bẹ́ẹ̀ lómìnira pé à ibi ẹ̀ bá ń gbọ́dé ẹlòmíì lè bu èpè kọ́pẹ́ à ẹ̀ lọ sáré wá dágbére lé wọ́n sá padà farabalẹ̀ wọ́n rí ìfọ́kà kí ló dé bó ló ṣe nǹkan ń bò ṣe sáà kí ló wà síbi ẹ ọ̀rọ̀ bàbá lẹ́wọ́ àmọ̀ sí ọ̀rọ̀ bàbá ẹnìkan wà ń bẹ tọ́jà fa ọ wà lọ́dọ̀ bàbá ó ní bàbá ẹ o pẹ̀lú ojú ó ti yẹ kẹ́ ẹ para dàda báyìí tí o ẹrú tí ẹ bá wà pé kí ló dé pa mo sì mọ̀ pé ìwé ìkú parọ́ fún mi ó ní báyìí báyìí táwọn èèyàn wá báyìí tẹ́ ẹ fún ẹ lówó àti ẹ fún ẹ lówó báyìí tẹ́ ẹ sí báyìí tẹ́ ẹ sí báyìí níbo lẹ búrọ̀ wọn dé pé à ìyẹn oríṣi àwọn náà gan mọ́ wa à tí wọn bá fẹ́ bójú sunkún ẹni wọ́n múra gidi ni ẹjẹ́ ti gbẹ́sọ́ lọ́wọ́ tí tó ti kọjá ilẹ̀ ayé kódà yóò ti kóòrùn yóò ti fẹ́ kóòrùn àwùsá báyìí nísìnyí à ń kò burú ó ti wálé fúnra ẹrù sóòsì ni ó ti wálé fún rẹ o wọ́n sì bá sọ ọ̀rọ̀ rẹ̀ kọ́dà sọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ ti diakun bi wambi wambi kí kí a ní ọ̀sán wọn bá mi. ṣé bí wọn ò tí ì máa ṣe pé ṣé wọn ò pọ́n bú àbúrò wọn bí wọn ṣe ṣé ìròyìn ti ń sọ àbíwájú ta ni wọn ń bè lọ́wọ́ ẹni ẹni wọn ń fọlé sí pé ntẹ́mi islam ni wípé ẹ̀sà tẹ̀ gẹ́gẹ́ bó láti a máa rìn ládùúgbò báyìí nìsín ṣé wọn ọ̀pá lómi ìsí ṣé bínú lẹ́nìkan náà ti ń sọ ẹ̀wọ̀n nǹkan bẹ̀rù. àrùkíà gbogbo tí èèyàn bá ti ń kà sí nǹkan òun ní ń pè ní rùkíà tó wá jẹ́ pé àníyàn pé mò ń ka yìí mo fi ń wá kí aburú tó ti ṣẹlẹ̀ sí nǹkan yìí kó kú ń bẹ tàbí mo fi ń wá ká aburú kó má ṣẹlẹ̀ sí nǹkan yìí. àwọn èèyàn wá ní lóríṣiríṣi báwọn lọ́dọ̀ lọ́dọ̀ náà nígbàtà wọ́n ní àrúkíyà àti màtúmọ̀ àrúkíyà ní ìsìn àníbí wá ní Allah subhanahu wa ta'ala ti rán mi sí ó ti wá fún yín ní al-Qur'an ó ti fún yín ní àwọn adkar àwọn gbólóhùn tásà ń fi kọ́ mi pé ẹ̀sọ́ báyìí bisimilahi lẹ́dí iláyà dúró máa sinmi ṣe ń fi ládùúrà fi sàmà wọ́wọ́ sẹ̀mí wulẹ̀ alim a'udhu bi kalimati lahi taamati min sharri ma khalaqa orúkọ àwọn nkabayi nkabayi allah subhanahu wa ta'ala ó lò ní ẹ gbọ́dọ̀ máa dá tòótọ́ ẹ ní ìdí nǹkan tí wàhálà bá dé ìyọ́sà wà bí tí yọ́sà lọ ọ̀dọ̀ allah subhanahu wa ta'ala ni ẹ máa ń sá padà sí tẹ́ẹ̀ bá sì fẹ́ ká burú ọ̀sẹ̀lẹ̀ sí ọ̀dọ́ rẹ̀ náà ní kẹ́ ẹ máa sí gbìyànjú ó ní kẹ́ ẹ máa kó lọ nígbà tó ti wàá pọ̀ fún ẹ̀yìn fàjẹ́ àánú amúr ibn hazim àwọn bá wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam àwa ní rúkìá kan máa kà níbi à tí àti ìmọ̀ ìsìláàmù yìí ní tiwa àìgbà ìsìláàmù àwa máa ń ka a ní àwọn èdè tá a máa sọ jáde látẹnu ṣùgbọ́n o minel akrop tí àkekèé tó bá gé àwọn èèyàn jẹ tó ta wọn ejò ọsà àwọn èèyàn nǹkan olówó kẹsìkejì kọ́ta àwọn èèyàn táwọn báyìí ti kà sí nǹkan olóró yẹn yóò máa jáde padà yóò máa jáde padà wọ́kọ̀dùnà ẹ̀yìn tí a ní rúkọ̀ ìwọ sì ló ní gbogbo àwọn tá a máa kàì kámọ́ wìmọ́ o jẹ́mọ́ bàbá wa tá n bá sọ̀rọ̀ ń pé bàbá ẹ má pọ̀fọ̀ ìmọ̀ gbọ́n gbọ́n gbọ́n sọ́n ń jẹ́ òkúra ní ọ̀ndẹ́mẹ́ ìjọ ẹ̀yìn sẹ́sẹ̀ mọ́ ni bàbá alukur'an ti wà tipẹ́tipẹ́ wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadira gbogbo ayé pátá wa nabiyyun yubhathu ila qawmihi khassa wa bu'ithu ila nnasi kaffa gbogbo ìlànà wà lọ́sọ̀rọ̀ sí. ẹ wá wé mà lọ subhanahu wa ta'ala téèyàn bá ti mẹ́sùmọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin ló rí pé ayé ọ̀jọ́ fún un.

bẹ́ẹ̀ bílé tí babaláwo ń gbé tó bẹ́ẹ̀ kọ́lé tó fáyìn yóò fi rẹ́ǹtì ni torí sùn ò lè gbé bẹ́ẹ̀ èso ní gbéra ó ti fún ibi tó lè gbé ó ti fún kí o ó ti fún ibi tó lè gbé àṣẹ tẹ́ ẹ bá ti na ábọ̀ òde tó fi kan bí o ṣe sí ọ wàá fi lára àgànná tọ́jà lábàrà sílẹ̀ ni ọ kó lọ lórí ẹwọ èsù rẹ̀ mọ́ yọ́n ràn mọ́ òfò àtòsí àti wàhálà àwọn ará alẹ́ amúrì wọ́n sàásálám bóòrò àti fẹ́ máa sí sí amsa wa ni ìrìnà aláyé àrùkọ́kùn ẹjẹ́ ń gbọ́bẹ̀ ṣe máa sọ àwọn gbólóhùn yẹn fa inna la ba'sa birruqa ma lam takum shirka tí ẹ̀ bá lè wí lẹ́nu jáde láti fi lé aburú lọ tàbí láti fi wá dáadáa pẹ̀lú àgbọ̀rọ̀ tẹ ẹ̀rọjọ yìí kọ̀sá burú ń bẹ̀ ní tí mò ń léyìn fún náà ni kọ́ mọ̀ lọ́rọ̀ yìí sí ẹ̀bẹ̀ nù rẹ̀ tẹ́yìn òsì ní mà. a jẹ́ pé láàrin àwọn ìdájọ́ kan bẹ̀ẹ̀tọ̀ ẹ̀kọ́ jáde nílẹ̀ Yorùbá torí ẹlòmíì tó fẹ́ dogúngógún ìtẹ̀kítẹ̀ ní ọ̀pá ìgbà àwọn ah, àbáwá súnà ọmọ gíwù wọ́n gà ń dọ́gbọ́n fún yín ni bàbá tí wọ́n ní táàmù àárín ojú ọ̀nà wọ̀nyí àwọn fẹ̀gbẹ̀ wọn hàn ló fi kékeré sí á yóò máa wá mẹ́gbẹ́ sharik nígbà àwọn òkú wa bá rọ̀sà sálám nínú ìwáyà òkè sí àwọn aráàlú wa bá àwọn ará oko wọ́n wá bẹ̀rẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ egbòogi à ń bọ̀ nbẹ̀ kúndùmẹ̀ tí débẹ̀ ṣùgbọ́n kí náà bí sọ ànábì ní tàdáwọ́ ìbádàlọ́ tàdáwọ́ kí ló tó jẹ́ pò ń lẹ fara ẹ má pẹ́ fara tì débi pé ẹ gbọ́yé wípé ó fi rinlẹ̀ fún yín náà wípé máa fi sábàbí yẹjú ọ̀pọ̀lọpọ̀ àlámẹ́rì gẹ́gẹ́ bó ṣe fi ebi sí yín la tó fi kẹ́ ẹ jẹun ṣe sábàbí kébi ọ lọ bẹ́ẹ̀ náà ló ṣe fi àárẹ̀ kan sí kejì sí yín la tó fi kẹ́ ẹ lo oògùn ṣe sábàbí kí káàárẹ̀ ọ lọ ṣùgbọ́n àti kìíní àti sábàbí àti kọ́ lọ méjèèjì ọ̀sẹ̀ yín rẹ̀ tàdáwáwó ẹ ṣàgbò tàdáwáwó ẹ gbàbẹ́rẹ́ tí èbá ti ṣe nǹkan burúkú ní bẹ́ẹ̀ rẹ̀ tàdá àníbí wa ń sọ̀rọ̀ bá ń fún wa eléyìí wá ní bàbá kan ní báyìí ó ní àwọn àfá àti sókòtò owó tó lẹ́hun àníbí lọ sọ̀rọ̀ kalẹ̀ tàdá àwọn ohun ká pè fòpá lọ́bà rọrùn pẹ̀lú bá sọ ti ẹ irú aṣọ tó máa ń wọ̀ kó kó nǹkan sásí àlè aṣọ bó ṣe ni tó tàdá wọn ò mọ ogun ní ànábì ní tàdá àwọn ohun wọ́n mọ̀ yí nǹkan padà àwọn rọ́bì alátọ̀nàdọ́ wípé kò sí nkẹ́kẹ́ pẹ̀lú àwọn gbólóhùn tí ń jà ìlẹ́nu yín tí ó bá ti ní ṣíríkù nù túrúpọ̀ pọ̀pọ̀ gbólóhùn àti kàlówó bẹ̀rẹ̀ kútúbà láti máa sáà di tí èsì subhanahu wa ta'ala àwọn kan wà tó dúró pé ọ̀dà táà bá lè rí ẹ̀ gbólóhùn táà mọ́ sí nǹkan ṣíríkù nù rẹ̀ jẹ́mọ́ ìka tó paradíẹ̀ in tí ànábì ń sọ fún wa ń bí o ní wípé ìfibátu èmọ́ ọlọ́run ọba lórí tọ̀bíà nature Allah subhanahu wa ta'ala ó sì àwọn nǹkan kankan tó jẹ́ pé òun ló máa mọ̀ síbẹ̀ tí ẹ bá ti ń wíwí nǹkan sísọ nǹkan ọlọ́run kọ́dàrú ilé ayé mọ́ pé nǹkan yóò sì máa rí bẹ́ẹ̀ tẹ́ sọ báyìí lápẹẹrẹ àwọn gbólóhùn burúkú bẹ̀rọ̀dọ̀ yorùbá tó jẹ́ pé èpè ni ẹ ń fi ń sẹ́ kí ni pé yóò sọ̀bùn kankan kò kó kankan jọ o débọ̀ èmi ló sì palẹ́kún báyìí omi ètò sàkóso bí wẹ́yìn máa ń wo wá ń dágbére ló èbò fún mi àádé tó mi bá sì sàn tóòtọ́ sẹ́ máa bojú wẹ́yìn a ọlọ́run ni máa lọ báyìí lómi kèsè ṣe kí ni o kó tó padà gbogbo òdù ìlú ní ọgbọ́n báwọn àwọn gbọ́nà burúkú ń èyí tí ọ̀rọ̀ pọ̀ fi ń wá dáadáa èyí tá wá ń pariwo fúnra wa tó jẹ́ ti yorùbá wa yìí àwọn ṣubuhat ti wá gbayé ní ìsìn kí là ń pè ní ṣubuhat àwọn àrùjú bí ẹ eh, kọ́dà bàbá wa kan bẹ alhamdulilayi wọ́n máa ń pè gbò pọ̀ òwe sí ìṣe ṣíríkù bó la ṣe wá fẹ́ mọ̀ pé òwe ṣe ṣíríkù kọ́dà táwọn fi mọ̀ pé kéèsì gbọ́ ní ti bẹ́nu kùránì ni wọ́n ń ka ṣùgbọ́n bàbá tewétegbò ni bóò láàṣẹ ma tewétegbò ti halali, bóò láàṣì ṣe sọ̀rọ̀ désàlẹ̀ alamari, táàfìrí ibi wàhálà ti wà gangan táàfìrí kójọ nítorí pé wọ́n ti rán ayé mọ́ dààmúdààbò laqad khalaqnal insana fi kabad kabad ó ní ìpọ́njú tí ó máa kan pọ̀njú gan láyà Allah níbi tó ń dá wa kí ló tọ́ wá ń sá lọ́dọ̀ ẹlòmíì ẹjẹ́ abojú ẹnìkan sọ fún gbogbo wa wípé ga àti ẹ̀mọ́bó sí nílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí gan ìlọ sọ fóun pé ẹn ó tukọ̀ lu yéré tí ó sì dá ṣe ó dójú ti látòkè sẹ́wọ̀n bẹ́ẹ̀ lójú ti ó sì rọrùn lọ́sọ fún lẹ́yìn tí èparọ́ ẹn tí èyí àdéhùn subhanahu wa ta'ala kí ló wá fọ̀tọ́ jẹ́ pé mùsùlùmí ti dáadáa ń bẹ lọ́dọ̀ yín ẹ mọ̀ wá dalẹ̀ ète ẹ̀tàn ọwọ́ akáyé rúkìá yìí láǹfààní torí pé àwọn ará amúrì ọ̀yá irú gbọ́nà jẹ́ máa sọ ẹ̀ṣọ́ ànábì wa ń gbọ́ ṣe àti rẹ̀ ẹ̀mùsà àníbí wa gbọ́ látòkè délẹ̀ ọ wá wò pé à kò sẹ́bọ̀ nú eléyìí kò ṣe nǹkan kan síta abọ́dún bàbá nǹkan bá kù lóko lónìí akéèké tẹnìkan wọ́n kà nǹkan sí ejò sẹ́nìkan jẹ́ wọ́n kà nǹkan sí àwa ní bàbá kílẹ̀ ń ká sí gangan kílẹ̀ ń ká gbogbo wọn ni à nǹkan báyìí ni mò ń sọ sí ẹ sì lẹ́yìn kírun náà ọlọ́nà mo gbàgbọ́ lọ́ọ̀ ni kó ń bẹ wa gbogbo ti ń ka yìí kò sí ẹbọ ń bẹ. ṣé máa kà ni a wọn bá tó mọ̀ gbogbo ẹni ìdùbá sájẹ lásìkò ká pé ntí ẹran máa gbogbo ẹni àkèké bá kápé ntí ara mayinu ibi gbòǹgbò alamari wa wari awa kílíàrì bí idni lẹ́yìn wáyé dìlẹ̀ kọ́hár. jamaa umar bin khattab rọ́bì àtàrọ̀dọ̀ wọ́n wá bá ń jọkọ̀ wípé indana rajulun a ní ẹnìkan èèyàn dáadáa ni la ya'rifu sharra ọmọ tí ń pè lábúrú gbèsè ayé umar ní orí wa ní bẹ́lá rẹ̀ léyìn nígbà wálé yẹn sẹ́mi kọ̀mọ́ tí ń pè láburú tí èkó ọbẹ̀ náà bí òsè mímọ̀ náà nù tí èdè gíní o tí èkó ọbẹ̀ anábì ń bá wọn sọ̀rọ̀ lónìí ní ìpìlẹ̀ ẹ̀bà tí ẹ̀sìn sẹ́sẹ̀ ń dára àwọn èèyàn àti lọ́tà létífù tó tọ́ ṣùgbọ́n irú hálù àwọn aráalé amúrù tó bá tó kù gbọ́rọ́ sẹ́lẹ̀ kù lẹ́tò ó lè kù ní ó lè kù ó lè kù sí ẹ̀sìn sí báàkì ẹ̀dì sí i ìkan bẹ bí ibn láì tààlà ìní kàdílẹ̀ tó sì nídìí tí ó ní jẹ́ kàdílẹ̀ torí pé àwọn èèyàn wọ́n ń rìkọ́dù nǹkan lẹ̀ mi bá kàdílẹ̀ yóò ti fi gbàgbọ́ sí bí alhamdulillah koda òdìdí ni ọ̀sọ̀rí mímbàrí kì náà yí àwọn ọmọ sọ́pọ̀ mara wọn nílẹ̀ Yorùbá náà bẹ́yà kéèké ọ̀tayàn ejò ọ̀sáyàn wọ́n lè máa jàtàrí lẹ́nu ẹ̀mí wọn náà ni pé títa nǹkan kí nǹkan ò sáré kú ń bẹ wọ́n lè máa jàlùbọ́sẹ̀ ìléwé wọ́n lè máa jatalẹ̀ wọ́n làwọn máa tú ojú egbò ṣùgbọ́n àwọn agbọ́lọ́hùn tí Yorùbá náà ní tí a máa sọ sí ń ta nídìí ni pé ká fi ẹ̀sìn jọ tábà tí a rí pé kò sí ẹbọ ń bẹ káwọn náà wá sọ wípé lábàá sàbẹ̀rù kọ́ máa làm kó sì nǹkan kan ẹlẹ́mọ̀ wí lọ àbí ó ní ìlà tánàbí fi yọ̀ǹda fáwọn ará ilé níjọ́ náà lọ torí pé àárín tí ń ga nú ẹ̀sìn gangan pé ìrìndùn aláyà rùkọ́ ọkùn ànábì ọ̀sọ́ pé ìfẹ́ ẹ̀jẹ̀ ń gbọ́ ná ń wá gbọ́ tán sáwọn ará ilé nìkan yọ̀ǹda fún tóra nínú nǹkan tó nú ẹ̀sìn ó sì yọ̀ǹda fún ẹ̀tẹ́ wọ́n sì tilẹ̀kùn tọ́báyá tàbúrú náà sí rẹ̀ àbúrú náà wó lẹ́ jama amọ̀ntẹ́ ń pè ní ọ̀gán ilé títa ní bá kọ́ o tí ìkan bá kọ́ ọlọ́sọ̀rọ̀ náà náà ọmọ bí wọ́n ṣe ń kọ́ subhanahu wa ẹni tó bá jẹ́ òró ẹnu ní o títa ní o àti ẹja rò kó ń jọ ní tẹ́jà pàlàgbà àwọn máa sọ pé abẹ́rẹ́ ìní wọ́n fi ẹnu nǹkan yẹn wé oró ejò wọ́n pè lábẹ́rẹ́ oró àkekè wọ́n pè lábẹ́rẹ́ oró nǹkan mìíràn wọ́n pè lábẹ́rẹ́ wọ́n wà ní ó forí sọ kí ni ọ̀gán ìdán tí abẹ́rẹ́ ń tòótọ́ tó bá forí sọ̀gán só ní ara kàkà tí ó fi ní ọ̀gán ó ní abẹ́rẹ́ forí sọ ọ̀gán tó bá wá jẹ́jọ́ ó sọ́pọ̀ àwọn nǹkan iná nǹkan tí wọ́n lẹ̀ ni wọ́n ní ọjà ejò ní ọmọ ìpẹ̀lọ́jà ó fi gbogbo ara wọ́lẹ̀ a ń bọ́ ń bí ọ̀rọ̀ ẹ̀sìn tá fẹ́ fi jọ o ìgbà èèyàn tún wò pé àbẹ́rẹ̀ lè sápamọ́ sábẹ̀ nǹkan kan wọ́n lọ́nà bí fọ́ inṣàlá rahman bí idni láì lè wáyé dìlkọ̀ har ibi láti bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ bí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 إنما هو أمر عظيم أمرنا بالتقوى وأمرنا بذلك في مواضع كثيرة في كتاب العزيز وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلوا به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله واعلموا أن الله سبحانه وتعالى أحب عباده المؤمنين وأعلن فوق رؤوسهم بأن الشيطان كان لهم عدوا وأمرنا أن نتخذوا عدوا لماذا؟ لأنه كان يدعو حزبه ليكونوا من أصحاب السعير عباد الله واعلموا أن الشيطان ما أراد أحدا من بني آدم أن يدخل الجنة لولا الله سبحانه وتعالى الذي سبقت رحمته غضبه سبحانه وتعالى لذلك قال ربنا سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين اللهم ربنا اجعلنا من هذا الفريق القليل يا أجود الأجودين عباد الله واعلموا أن العرب عندهم أشياء كانوا يشركون بها مع الله سبحانه وتعالى ويعتقدون بها دفع الضر أو رفع البلاء وعلى هذا أدركهم رسول الله صلى الله عليه وسلم وقد بعث الله نبيه محمدا صلى الله عليه وسلم على فترة من الرسل في زمن لم يبقى أحد على وجه الأرض إلا والرحمن غضبان عليهم إلا بقايا من أهل الكتاب صح هذا عن رسول الله صلى الله عليه وسلم في الصحيح عند الإمام مسلم رحمه الله رحمه واسعة لكن مع هذا كان رسول رسول الله صلى الله عليه وسلم يصطبر ويصبر قومه على هذه الشركيات وكان ينهاهم عن هذه الأشياء المحرمة شيئا فشيئا ولكن عند العرب أشياء عديدة متعلقة بالشرك وكانوا يعتقدون فيها اعتقادهم في اعتقاد المؤمنين اليوم أو اعتقاد المؤمنين بعد الرسول صلى الله عليه وسلم في هذه الأشياء اعتقاد المؤمنين بالله سبحانه وتعالى والرسول جاء ليحمي التوحيد عن كل رجل من الأردان لذلك كان رسول الله صلى الله عليه وسلم لم يسكت ولو مر على كل شيء تعلق ببعد الإنسان عن ربي سبحانه وتعالى عباد الله واعلموا أن العرب عندهم شيء يقال له التميمة وجمعه تمائم والتميمة إنما هو خيط إنما هو إنما هي خيط كانوا يربطون ويربطون هو خزر يعلقونها على أعناق الصبيان أو أعناق المرضى يعتقدون بها دفع الضرر أو رفع البلاء فقد أبطلها الإسلام وإشر سنات إلى حكمها إن شاء الله تعالى وعندهم كذلك ما يقال له ما يقال لها الودع والودع هذا إنما هو شيء أبيض يستخرج من البحر كانوا يستدفعون, يستدفعون به ضر العين وإصابة العين من المصاب أو قبل وقوع الإصابة وكذلك عندهم شيء يقال له التولى والتولى تحبيب الزوجة إلى زوجها خرق أو نقول خيط كانوا يعلقونه على أعناق الزوجات يعتقدون بها تحبيب المرأة إلى زوجها فمتى انقطعت هذه القلادة قد انقطعت المحبة هذا اعتقادهم وكذلك عندهم يقول له الرتيمة والرتيمة شيء يعلق على اسم من الأصابع أو على خاتم من الخواتم ولكن مع هذا كانوا يعتقدون بها استذكار الحال حاجة فكل من علق هذا الشيء على إصبع من أصابعه أو على خاتمه لا ينسى شيئا أبدا إنما يذكره هذا الشيء أي حاجة كان يريدها وبهذا كانوا يتعاملون فيما بينهم ويتوكلون على هذه الأشياء ولكن كل هذه الأشياء داخل تحت التحويذ لأن التخويف من الملجأ والعودة والتأويل كلهم من فعل عاد يعود أودا ولكن الرقية كانت من التعويض فكل رقية تعويض وليس كل تعويض رقية لذلك الآن نبين لكم أن الألفاظ ذات الصلة مع التعويض إنما الرقية والودع والرتيمة والتولى والتميمة كل هذه الأنواع كان العرب يعتقدون نفع هذه نفسها قبل الإسلام لذلك جاء رسول الله صلى الله عليه وسلم بالحق ولم يكن يكتم شيئا أمره ربه سبحانه وتعالى بإبلاغ للأمة صلوات الله وسلم عليه وشرع لنا حكم هذه الأشياء شرعا وافيا مضنيا أن إبطال مغنيا عن إبطال المبتلين صلوات الله وسلامه عليه عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أمرنا بالتداوي لكنه ما هذا فصل القول في هذه المسألة صلوات الله وسلامه عليه وما أعوذ بالله من الشيطان الرجيم قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الذي لولاه ما صلينا وما أسلمنا وما سمنا أحمده وأجلله وأشهد أن لا إله وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين عباد الله اتقوا ربكم كما أمركم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أربعت وتذر كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد نهى الناس في بداية الإسلام عن الرقية لماذا؟ لأن رقاهم قد تحيط أشياء محرمة وشركيات عديدة لذلك لما نهى الرسول صلى الله عليه وسلم الرقى عظم الأمر على قلوب آل عمرو وجاءوا رسول الله صلى الله عليه وسلم ليعرضوا عليه رقاهم فقالوا يا رسول الله كانت عندنا رقية نرقي بها من العقر في الجاهلية وأنت قد نهيت عن الرقى فأمر صلى الله عليه وسلم أن يعرضوا عليه رقاهم فلما عرضوها عليه قال رسول الله صلى الله عليه وسلم سمعتها وفهمتها لم تكن لم لم أرى بها بأسا فإن لم لا لا بأس بالرقى ما لم تكن شركا على هذا ترك رسول الله صلى الله عليه وسلم آل أمر إلى آخر قصة ولكن هل هذا على ما كان عليه أو ما أقوال أهل العلم فيما يتعلق بهذا هل هذه القضية قضية عين خاصة بآل أمر أو هذه القضية إنما هي قضية مفتوحة للأمة أو لكل من لم يكن عنده بديل من كلام الله أو من كلام الرسول صلى الله عليه وسلم من الأذكار أو جاز هذا مطلقا بيون من الرحمن حول هذه المسائل ندندن إن شاء الله تعالى في الخطبة القادمة ونسأل الله الرحمن أن يبقي الجميع على خير وعافية وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه ونسأله سبحانه وتعالى أن يثبت أقدامنا يوم تزلزل الأقدام وأن يبعد عن الشيطان وأن يبعد الشيطان عنا وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا عز لسم المسلمين اللهم عز لسم المسلمين اللهم عز لسم المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا عليك بكفرة اليهود والنصارى اللهم قد تكالبوا علينا من كل جهة اللهم عليك بكفرة اليهود والنصارى هل الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا عليك بهم أجمعين اللهم ربنا زلزل الأرض تحت أقدامهم اللهم ربنا علينا فيهم عجائب قدرتك اللهم اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا اللهم خذ زمام هذه الدولة وقيادتها لعبادك المؤمنين اللهم خذ زيادة اللهم ربنا خذ قيادة هذه الدولة لعبادك المؤمنين اللهم ربنا من أراد أن يدمر هذا الدين اللهم دمرهم اللهم سبق أن دمرت أبا لهب اللهم من أراد بنا وبديننا بسوء وبنسائنا وبسنة نبيك وبكتابك وبأعراض علماء المسلمين اللهم ربنا عليك بهم أجمعين اللهم دمرهم أجمعين اللهم ربنا أحسن عددا واقتلهم بردا ولا تبق منهم أحدا اللهم ربنا حببنا إليك اللهم ربنا حببنا إليك اللهم ربنا وفقنا بكل شيء تريد تقربنا إليك يا أجود الأجودين عباد الله وعلم أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ في بنفسه وثنى بملائكته وخلف بنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبينا محمد صلى الله عليه وسلم القائل في مقلة سيئة ثابتة من صلى عليه صلاة صلى الله عليه بها عشر اللهم ربنا صل وسلم على النبي الكريم خاتم الأنبياء بالقاسم خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا